kedua máa ń tutù ni. ó yá ó yá gbin gbin gbin gbin ó yá gbin ó ti ń bọ̀ kárè kárè ó yá ó yá gbin gbin gbin gbin gbin pẹ̀lẹ́ ó yá gbin gbin gbin gbin ó yá ó yá ó kù díẹ̀ ó kù díẹ̀ ó kù díẹ̀. dìde ń sìn ó máa dìde. ẹ rí kí ló ń ṣe bẹ́ẹ̀ oh you are running away abi are we all of you are under punishment ìgbà èsì ń bẹ̀. èmi ò tẹ nǹkan kan. yẹ èsì ń gẹ́gẹ́ get out of this place um, head boy ounda. Ah, àṣàlè la orí yín ká máa kówè sí i mo sọ fún yín òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la fi ń wa ẹwà èdè òun ni adùn yorùbá màá tún dán yín wò lẹ́ẹ̀kan sí i àìgbọ́fá là ń wòkè ifá kan ò sí ní para ó yẹ sọ. àìgbọ́fá là ń wòrè nífà náà ò rí para. no ẹ tún sọ. àwọn ọlọ́fà là ń wòrè ifá náà ò sí para pápá kí ló pe ẹ̀rín wá dìde mo ń gbọ́ sọ. àgbọ̀fà náà ń tókè ifá kùn ṣàpápá. ẹ ẹ bẹ́ẹ̀ sọ ẹ sútọ̀ mo ń gbọ́. àgbọ̀fà sáwọn òkè ifá kùn ṣàpápá. ifá kùn ṣàpápá kí ló máa kí ló ń fẹ̀yìn lẹ́yìn kí ni yàtọ̀ òun àtẹ ẹ̀yin àtòyẹ arìndìn yìí ifá kan ò ń ṣe kí ni. kò ṣàpápá o lè kúrò ní skul yìí ẹ sórí pápá yẹn ò ní ṣá a ló máa pa ẹ àyẹn ló máa pa ẹ state there ò ní ṣá pápá bí arìndìn nǹkan tá arìndìn sọ. So. káàárọ̀ mr kola. ah mr badmus. àtẹ̀kọ́ mu ti wà ń bẹ̀ yẹn lórí gbogbo nǹkan tẹ́ ń ṣe. a ní láti ní sùúrù pẹ̀lú àwọn ọmọ yìí. àwọn ọmọ yìí ò gba sùúrù onísọ̀lẹ́nu ni wọ́n. a ti wà lórí òwe ọ̀sẹ̀ méjì. kí ni àìgbọ́fàlà wo kèyí fáko òsì nípa ṣe wá dogun tó lè sọ. Ah, ẹ wo ọmọ àrìndè yìí. Ah, ẹ ní sùúrù ah, ẹ má yẹ kó bọ́ sí kọ̀ọ̀ra àti mọ̀ bóṣù ti lóyún ẹ ní sùúrù ẹni tó bá máa mọ̀ bọ̀ ni a ṣe bí ọ̀bọ̀. mo ṣe bí ọ̀bọ̀ yìí mm, mm, mm, ẹ hmm? sùúrù eh? ẹ káàárọ̀ akẹ́kọ̀ọ́. ẹ káàárọ̀ olùkọ́ wa. ẹ káàárọ̀ akẹ́kọ̀ọ́. ẹ káàárọ̀ olùkọ́ wa. ẹjẹ aṣèlú ilé ìtẹ̀ ó ní àìgbọ́fá wókè kí ni mo sọ. ifá kan ò sí ní para. ó ń yẹ o dájú rẹ lòmí láàrin yín ìwọ no ìwọ kọ́ ìwọ ìwọ ìwọ ìwọ ẹ̀rí olúwa ìwọ ìwọ ẹ̀rí. mr badmus ẹ̀rí. ìwọ má wọ orí yìí má wojú ẹ̀ dànù jù. tàgbọ́n fá láwọn òkè ìfẹ́kùn òṣà fáfá. nísòro àìgbọ́fá là ń wòkè ìfà kò sí ní para ó yà kúlà gbàyàn lóṣè. tàgbọ́fá là ń wòkè tífà kan kò fi fáfá. kì í ṣe fáfá ifá kan ò sí ní para para para not fra ó yẹ ẹ ó yá gbàyànjú ẹ rí olúwa àgbọ̀fà fàwọ́kì ifá kan ò sí ní pàwá. ó kù díẹ̀ ó kù díẹ̀ you are almost there now listen to me gbọ́ nǹkan tí mo sọ. ìwọ náà pè jáde báyìí pè jáde gbọ́ fá là ń wòkè ifá kan ò sí ní pàrọ̀. ẹ padà ogun. àwọn national secretary azan azan bá polórí polórí jẹ olórí ìgangan padà fáwọn torí pé olórí jolórí lọ. ẹgbẹ́ àdìjọ sùnmù ni bàbá yín pátá. níbi kákọrin àpàlà tó fọpọ̀ yọ òye ẹ lọ ah! sọ́dún ìkókó yìí ẹ lọ fẹ́nu lọ́wọ́. ta ló ń sìnkú mọ tẹ pé lọ́sàn-án gangan. ọ̀ọ́ hmm? mọ̀mọ̀mọ̀ bàjẹ́ o so jáwèrè ni mo ń gbádùn ara mi ó parédíò mọ́ mi létí ẹ mọ̀ pé ọtí tẹ mu títí títí títí rẹ̀ lè tó yẹ pé gbèsè ni lọ́sàn-án gbèsè ni lálẹ́ òun náà yí báyìí àní nǹkan kan òun náà yẹ ti àwọ̀ lè. mo rò pé orí ẹ ti dàrú ọfẹ mọ rán mi létí gbogbo ohun tó ti kọjá ṣé ìwọ lọ sọ bí mo ṣe fẹ́ lo ayé mi fún mi ni èmi àti ìyá rẹ àbí ọtọ ó fò sọlẹ ó kú èmi nìkan ni mo ṣe wàá lórí rẹ wọ́n ní tí ọba ti dàgbà ọ á lówó ọ dàgbà á lówó kò sí tí ọmọ ṣe ò mọṣẹ ò mọ bọ́ọ̀lù gbá ò lè jó káwọn bá tiẹ̀ sì lè jójójó nídìsí á mú ọ lọ sí ṣọ̀ṣà lọ́dọ̀ àwọn ẹbí ògùn dè kọ́ ọ lọ́mọ ẹjọ́ fún wọn à ń ṣe orí burúkú òfò kiri ọmọ ọmọ ọmọ dàmílò lámìlò mọ̀jú ẹ̀mí mi níní ẹ̀mí mi níní jọ tí orí mi bá gbóná màá yọ ẹ̀mí rẹ̀ màá sì gbé sínú páálí ṣúgà Malaysia ah! kí kò dowó. màá mi gbogbo ìgbà ẹ dẹ̀ máa sọ̀rọ̀ sí mi. Mm. ọmọ ọ̀rọ̀ ni kọ̀kọ̀kọ̀kọ̀ wa tán kọ̀kọ̀kọ̀kọ̀ wa parí ó jẹ tó mọ̀nù ó lọ gbé oúnjẹ rẹ wà mẹ́wọ̀. báwo yóò èmi máa sọ kókó fún un yóò àgọ́ náà ń gbèsè yín ó máa tó wa kọlẹ̀ gbèsè. ojú ẹgbẹ́ mi o. ẹ má jọ lọ ti fẹ́ sá lọ ẹmu ẹmu ẹmu ẹmu ẹmu. ìjọba gánjẹ òṣìṣẹ́ lówó. wo ìrètò orí èmi yìí torí èmi ṣé mi jọ ṣiṣẹ́ ìjọba lójú ẹ̀ ìdí torí mi yìí èmi jọ ṣiṣẹ́ ìjọba wo èyí máa gbowó mi lọ́wọ́ ẹ̀. mi ìfarasẹ́ mọ́ mi mi mi mi ìfarasẹ́ mọ́. mo fara ṣe kí ni mọ́. obìnrin kúkú ẹ ẹ mọ́lọ́dún ọkùnrin gbọ́ni orí mi ti fúya mi ì ní kúkúrú yẹn gangan máa fìyàn lẹ̀ lẹ́nìí kì máa gba owó mi lọ́wọ́ ẹ̀yẹ ọmọ ọyẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tèmi àti bàá mi ti máa bá kú yìí láyé ọlọ́run má jẹ́ bàá náà mi ò ṣe bí ẹni tó fẹ́ lówó láyé yìí ojoojúmọ́ ọtí àti gbèsè ní ṣáá kílè má tí mọ́ bàgbà mi àti yó báwo ló ṣe fẹ́ já fafa lẹ́nu iṣẹ́ ẹ̀rí àti lówó láyé bá mi ó di wọ́n ṣàǹsì ó dáwọ́ ọlọ́run. ẹ̀rí ẹ̀rí ẹ̀rí látẹ̀kọ́ tí mo ti ń pẹ́ ò gbọ́ ni. wá mò ń gbọ́ díẹ̀ díẹ̀. ò ń gbọ́ díẹ̀ díẹ̀ tí mo ti ń pẹ́ tí mò ń pariwo. mo gbọ́. kí ló ń rò. mi ò rò nǹkan kan. o rò nǹkan kan. mi ò rò nǹkan kan. a jẹ́ pé ebi ń pa ẹni. ebi ò pa mí. Ah. pẹ̀lẹ́. tẹ́ ẹ jókòó dáadáa. ebi ò pa ẹ́. Ah, ah. ebi ò pa mí. kí ló wá ṣe gangan. mo máa wọ o má fi ronú ṣe ra ẹ léṣe gbogbo nǹkan ọwọ́ náà ló máa wà wò ó bórí bá pẹ́ nílẹ̀ ó máa di at last. máàlìyà hmm. máàlìyà ẹyí ẹyí báwo ẹ tó bẹ́ẹ̀ ẹ ẹ di èmi. báàmí báàmí. tí bàbá gbá ọ ní fosí ayé ayé máa bàjẹ́ ni wọ́n ń gbé bàbá rẹ lọ ní ojú rẹ. tí wọ́n bá sọ mi sínú bẹ̀rẹ̀ gáàdì ó ní bàbá mọ́nà ọ̀dọ́mọ òrukàn. bàbá mi dé jẹ́ kí wàá kú ni. Ah, tó bá yẹ pé kí o kú ni àfi lówó tó wò mí fi dé o tẹ́ mi lọ́rùn kí n kú kí kí mo ṣe jìnnì sáré. ẹ̀tọ́ mi ò ká wọn. agbára ò ká wọn kí lọ kí lọ fẹ̀ láyà kí lọ fẹ̀ láyà báyìí fún. ọgá kan sá ta ló tán rédíò. yóò tán rédíò tán kí. rédíò mà kọ èmi ọmọ dára tán ní sá. kí ni mo ah, ah, ọmọ dára tán ní bọ́lá dá sí ayé ẹ ti bàjẹ́. torí torí eléyìí ni ìwọ òfin ló ló lè bìjà mi ọ wá sí báyìí ó sí báyìí tèmi bá kú ńkọ́. ẹ ní sùúrù sá ẹ jọ. ọ̀nù kẹ má bínú. ṣé orí orí ẹ bàjẹ́ ni tí mo bá tí mo bá gbá ọ nídìí ìdí rẹ̀ ó jò bí bí ẹ ṣe àtàyà ni ó dẹ́gbọ́n nù lẹ́yìn. Things are bad, bad, bad, good, good, good, good, things are bad. yẹn tó ń bẹ̀rù sí wa torí mo mo jà mo kàn wòran jà ni òun ni mo fọwọ́ ṣàlẹ̀ ńlẹ̀ ń sìn sìn. ọ̀tẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ wò ó má àlè ló èèyàn lọ́rùn táìmù tá wà yìí ṣọ́ọ̀kù ó mọ̀ kó má dákú ṣeré ni ìwọ náà ti dẹ́kun gbẹ́rẹ̀ òṣìlá ọ̀rẹ́ mi máa nù ẹ́ ṣe léṣe é sì wá rí ẹ yóò ti tó ti tó má bàjẹ́ má bàjẹ́ má oh, bàjẹ́ já àṣà nǹkan tá a máa ṣàmá wọ̀ọ́rì já máa lọ fílẹ̀ wá já ìyẹn ń ta ṣé o lè pàdé wá tako bá a sọ nonsense ìwọ tó bá rí wa ń gbòòrò gan wọgán wàá wọ àwọn big girl báyìí wàá wò pé ah, àwọn ilé ó ju level ẹ lọ o sọ̀rọ̀ wọ àwa sọ̀rọ̀ wọ náà sọ̀rọ̀ nu class wàá gbà. ẹ̀rù wù àní mo rí pé o ti ń ti jẹ́ nínú ìrìn látàárọ̀ wọn á bẹ ẹ̀rù mi wá. kó mi bàjẹ́ àmì mẹ́ni tó ràn ẹ́ lómi wo sori ti bá fọwọ́ sí fọ etí ẹ etí ẹ máa di mo mo tán romi ṣé o ṣe wà á ń kan mi o orí mo yẹn sweat látà tí mo ń ṣiṣẹ́ látà ara ń kan mi má yẹn kanra mú ẹ o. a wèrè ṣí ẹni yé mo kú ọ lọ́la yóò tán mi bá jẹ yé láyé ẹ mo ti bá fọwọ́ kọ́ mi mo wèrè mo ní láti lọ wẹ̀ lé mo ní láti lọ wẹ̀ my precious uniform. ó fọwọ́ kàn mí ó dẹ̀ kórìí ẹ̀ dàrú tí bá gbé gbàjú fún ẹ wo ọmọ àpòyí ni. kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ ah, ah. ẹ wo bẹ ṣe ń sọ̀rọ̀ ṣẹ̀dẹ̀ ń wa tọ́lẹ̀ lórí bí pọ́ lọ́ọ̀kan ló ṣẹ̀dá ẹ̀ wò ó jẹ́ kí n sọ fún ẹ wà láìsí ìwà ìparun ni o ṣùgbọ́n kò má lọ parun lójijì rádaràda òṣì. ọdẹ. oh god ó ṣe wo ni mo fi wẹ lẹ́yìn ìwọ ọlọ́run ah! ìwọ ọlọ́run ẹjọ́ ìméjì kọ o it is not your fault òjò tó rọ̀ ló kó ẹyẹ lé wa mú èyí rádaràdà méje. àtàyà o. ìwọ ń tiẹ̀ kó dàbí òbútú igi tó fi ń ṣọ́ọ̀kì katapila. yé ìyẹn ta dáwọn yẹn ta ó wọlé ọ̀rẹ́ mo rí iná o. Hmm. Ah! ẹ̀rí nígbà tó ṣe ń ṣe báyìí náà. kí ni mo ti. kò dáa náà nígbà tó rí irú èmi irú èmi ọmọ ọmọ ọmọ ọmọ tó dára tán ọmọ tó dára tán ẹ wo wọ́n ń kọ ẹnu sáwọn rádaràda àwọn olóòórùn yìí àwọn tí òun fọ̀ dì why why ẹ̀rí why now. ok wọn wọ ẹran gidi ní wọn tòmọ náà ń yọjú. ẹ̀rí jọ náà ẹ̀rí náà káàárọ̀ o láàrin àti bàbá rẹ̀ ń kọ́ o ọlọ́run ò ní fẹ́ kọ́ sí ọ. ó ti ń lọ báyìí wọ́n ní ti káàbọ̀ o. ẹ kúlẹ̀ sọ tíṣà ẹ kú ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú ẹ sà. ọmọ yìí ti dáná sukú kọ́ ọ́n ó ti dálẹ̀kùn kíláàsì. rárá rárá ọmọ dáadáa ni ìfà òun ṣe dáadáa báyìí. ọpẹ́ ni fọlọ ìkìlọ̀ wa dé. ẹ i pé ó máa ń ronú nínú kíláàsì inú ẹ̀ ò kì í dùn. ọlọ́run ó sì wá dùn a hmm. realize pé òun ló gbégbá orókè inú wa. Ah, <laughs> a kú oríire. owó ni fifty thousand naira. Eh! bẹ́ẹ̀ni fifty thousand. bẹ́ẹ̀ni Ah! Eh, wọ́n ti sọ wọ́n ní tí ọba ti dàgbà yóò mú owó wálé fún mi ah! eh, owó wá dà. a ti sanwó skul nú ẹ sá. ìṣèṣèṣèjì wa ń kọ́. ẹ a ti fi ra àwọn òwe tí ò ní ah! àwọn textbook ẹ sá. kí wàá ní balance. ṣe mọ̀ pé final year ló wà àti fi sanwó lẹ́sìn ẹ̀. àṣẹ ẹ̀sìn ẹ̀rẹ̀ ni ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ̀yìn lẹ́bí ni kí wàá ní tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́ kún fifty thousand fún mi tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́ yọwọ́. ọjọ́ ọjọ ọ̀la ẹ̀mí ló. ẹ fọ lálẹ́ ẹ fọ láwèrè lẹ ẹ ọ̀dà ìkókó kankan ni. ok ẹ má bínú ẹ a owó ni ó wà ń bẹ sára. níbi. ẹ ó Ah. sa. three thousand. Eh, three thousand ló kù sa. nínú fifty thousand. ẹ this, sa Eh, ẹ eh, eh, ní sórí rẹ. Ah, ẹ má sọ bẹ́ẹ̀ sa. ayé yìí ti bàjẹ́. ọjọ́ ọ̀la ẹ̀rí ló jẹ wá lógún. ọ̀tá lọ́ta lọ́bẹ̀ ní ọjọ́ ọ̀la Eh, eh, mo fifty thousand ẹ bá yẹ jẹ sẹ sẹ sí èrè mi sẹ sí èrè mi sẹ eh, sí èrè mi ẹ fifty thousand ó oh, ó sì kú three thousand ó ti kàwé tán ó ti kàdúrẹ́tì kò ní tẹ́ fún yàrá ìyá ẹ̀ lọ́nà ọ̀run ó jẹ́ wèrè wo ó jẹ́ wèrè wo fifty thousand ó kù three thousand èmi ni màá pọ̀. ìbà Elédùmarè ìbáṣẹ ìbà Elédùmarè ìbáṣẹ ìbà Elédùmarè ìbáṣẹ ìbà àwọn tó láyé o ìbáṣẹ ìbà àwọn tó láyé o ìbáṣẹ ìbà ọmọdé ìbáṣẹ ìbà ìbáṣẹ ìbá obìnrin ìbáṣẹ ìbá ọkùnrin ìbáṣẹ ìbáṣọ ilé ìbáṣẹ àwọn ìyá mi òṣòro ìbáṣẹ ìpanimọ àgọ olókìkí òru kábíyèsí àjẹlọ tútù má bì kábíyèsí ah, mo kí gbogbo yín kábíyèsí àríwá ti ṣe àṣẹ àṣẹ àṣẹ àríwá ọ̀nà gbígbà àṣẹ àṣẹ ojú wa ò ní rí ibi ilẹ̀ àṣẹ wà àṣẹ wà ibi igbó bùrò òkè lẹ́yìn fún òkè òkè lá máa lọ àṣẹ àṣẹ tá a bá nà á tó àṣẹ tá a bá fà á tó ra àṣẹ àṣẹ bá a lé a bá àṣẹ àṣẹ bá a lò á dún àṣẹ àní báwọn lọ́jà wa àṣẹ àṣẹ wà ní ìṣẹ́ wèrèwèrè àṣẹ àrídẹ̀mú gbajú àwọn olóde sálàyé àṣẹ àkọgàlàjà àwọn olóde ìrànjẹ bẹ́ẹ̀ ni ajá fún bàbá ẹlẹ́wọ̀n tó níyàwó ní jẹ́ wá láyé ìyàwó jẹ wá oṣù mẹ́ta lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin àwọn ìyàwó ní jẹ yín. àṣẹ àṣẹ àṣẹ lẹ máa gùn ṣá àṣẹ àṣẹ lẹ máa ṣèṣìkà ojú yóò ní fọ́. àṣẹ tó kábíyèsí. bẹ́ẹ̀ni o agánlọ́dẹ́dẹ́ àwọn òde ètòlú àjàǹbìtì àwọn òlú ọ̀hánrán gíyan yéwé ìmọ̀ àwọn àpàdó ìpín lọ́ máa rí tèmórí ejò lọ́ máa rí gbọ̀nfọ́lẹ̀ èmi ò mọ̀ bí àgbààgbà àwọn yìí ti mẹ́sẹ̀ wá bọ̀rọ̀ hmm. ọmọkùnrin gbẹ̀nú ọmọ ẹsẹ̀ péjọ ọmọ ẹsẹ̀ kọ̀bí àlè kọ̀bí àlè kọ̀bí àlè àlè tètè mọ̀ bọ́rọ̀ gún rẹ̀ rẹ̀ kúmọ́ kúmọ́ hmm. àpọ́nkẹ́ tàbí sí tàbí sí àwọn olè àlára. o ṣe máa wo kíkí àwọn òkè jẹ́ o ẹnu awo lọ̀rọ̀ ẹnu awo làjẹ́ tó bá balẹ̀ ṣíṣe níṣẹ́ àṣẹ wẹ́rẹ́ wẹ́rẹ́ ń bẹ̀lẹ́ nù náà àṣẹ wàrà wàrà ń bẹ̀lẹ́ nù àṣẹ wò kòkòrò ń bẹ bí pẹpẹ rẹ bá balẹ̀ àṣẹ adébábọ́lúwo tó sunkún aláìláṣẹ lẹ́nu jẹ́ iná ń dá èsì gbà ẹnu ọba tiwa làṣẹ wà kábíyèsí eléyìí tẹ́ ewu ayé ló wí ẹgbà ọ̀run ẹgbòdì gbà bẹ́ẹ̀ ló ṣe bá rí. bó ṣe jẹ́ náà làwọn ti sọ <laughs> eh. kábíyèsí ó ti ró kanra lóde ayé ó sì dá mi lójú pé yọ́ là kanra lóde ọ̀run. <laughs> Eh. Eh. gẹ́gẹ́ bá àti mọ̀ ọ́ ṣe lọ́dọọdún táwọn ṣe tuntun báyọ̀ ìgbésùn níta kábíyèsí àwa fún gbèsè àṣẹ àṣẹ ẹ̀yin aláṣekù ẹ̀sìn tẹ̀ bá wá sí o. ọ̀rọ̀ kan náà lọ́la. wọn lọ́lọ́fin yóò lọ́rọ̀ ọlọ́fin lọ́rọ̀ ó wá gùṣe gàdà ajogun wọlé ọlọ́fin ọ̀rúnmìlà ní èsì ee ìbámu ní èsì ee wọ́n ní òsáláwo ńlẹ̀ ìmọ́nà mo ló ka àwọn bọ́ràn ń wáwó òde èdò ìkàngọ́rọ̀ ǹgọ́bìyàwó òde ìjẹ̀ṣà ẹ̀rìngìrì ó dúwàwó olùṣàkùn gbìnrín àgìjà àgìjà gbìnrín ní bá fọ́ lọ́fín ọ̀jẹ̀ǹbẹ̀. Ah. ẹni sùúrù o ṣé àwọn ọmọ yìí ò mọ̀ pé orò máa kélé nù àbẹ́ akígbe yìí àbí kò lu aago fún wọn ni. ẹ dákun bí mo bá sọ pé ó yé mi mò ń parọ́ ni. Ah. bẹ́ẹ̀ ni. pálapàla rèé o tí wọ́n sọ pé a fẹ́ sọ̀rọ̀ a fẹ́ ṣètùtù ìlú wọ́n wá ń sáré kiri ẹ ẹ jẹ ẹ jẹ kí kábíyèsí ọgbọ kábíyèsí ọgbọ. wọ́n ti bẹ̀rù ti jẹ́ ṣé wọ́n lè gbọ́mọ kalẹ̀ fún ìtàbọ̀ ni. ẹ sá dákun ẹ dákun ẹ dákun. ẹni bíbí wọ́n mú ọmọ wọn látàrí kọ́tí ni. sọ̀rọ̀ ọmọ mi lára wọn ni ọmọ tí wọ́n wà lára tí wọ́n ti. ẹ̀dúró ẹ̀dúró ẹ̀dúró fóònù kábíyèsí ti ríngì ẹ̀dúró. Ah, ah what impossible kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ó ti o ó dáa ẹ máa bọ̀ láàfin báyìí báyìí ẹ máa bọ̀ ń sìn sìn sìn ẹ máa bọ̀ kí ni ẹ̀kẹ́ ẹ ló kábíyèsí. Ah, abẹ́ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí mo ti gbọ́ kábíyèsí. ẹ ti gbọ́ ẹ máa bọ̀ láàfin. ẹ̀ẹ́ ó dáa mo dé tán báyìí èmi náà máa bọ̀ láàfin báyìí ó dáa kábíyèsí mò ń bọ̀ báyìí o. àlèkè gbogbo ẹ̀yà wo kí ló dé kí ló dé tí èso ló pàdé dà tó padà lájà. kábíyèsí olúwa mi kò gbábì kankan yàwá náà a ti parí ètùtù tó ń yẹ̀wò ǹjẹ́ ká bọ́ sóde kéégún ọlọ́jẹ̀ ó jáde síta kó gbòde kan ńlá bẹ̀rẹ̀ sí ní ráwọn èrò lọ́tún bìbà àárín wọn ló sì bìbà kódà wọn ò tiẹ̀ náání wa rárá wọn ò náání wa o. ṣé wọn ò sọ fún wọn wípé oru máa gbòde ni. àhà ọ̀tún ń bá àfihàn lájọ wà tí kábíyèsí sọ wípé kí aláago kó wá wọ́n dẹ̀ ń sọ fún pé kó lọ lu aago sí gbogbo ìlú pátá pé ẹnìkan kan ò gbọ́dọ̀ bọ́ síta o pé torí wọ́n fẹ́ ṣètùtù kó ní kálukú fìdí mọ́nú ilé wọn àfihàn ńlá máa wá. kábíyèsí bí ìmọ̀ràn tèmi èmi ò bá ní pé ká para àgbo ká fọ̀rọ̀ wà lẹ́nu wò bóyá o lè rí nǹkan sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ torí ó tojú sú èmi o ó rú mi lójú o. ṣé pé bóyá kò lu aago. Ah, ó ṣeéṣe kó mọ̀ lù àbí kábíyèsí adé lọ pé akéde fún mi kábíyèsí o ni mo ní kó máa bọ̀ láàfin kíákíá kíákíá kábíyèsí o kíákíá ah, ó ní kó wá wí tẹ. ìgbò mẹ́kun oyè ló rán mi sí yín o. ó ní tó bá ti di ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ kó nílé gbélé hmm. kálájò gbájò ẹni tó wà lóko kó dúró sóko hmm. ẹni tó wà lódò kó dúró síbẹ̀ torí a fẹ́ ṣòro hmm. ọ̀rọ̀ máa jáde lọ́jọ́ Jímọ̀ tó ń bọ̀ ìlágo mẹ́wàá kábíyèsí ní kí n sọ fún gbogbo yín pé kẹ́ ẹ gbé bọ́dì yín sínú ilé kí sòlù yín náà hmm, tẹ̀lé torí ẹni tó bá jáde òrù àgbè mo wíire àbí mo wíire. ó wíire. ẹ rí. kábíyèsí ò lè sọ pé káwọn aráàlú tó gbẹ́sẹ̀ kábíyèsí kò lè sọ pé ká gbé bọ́dì. kò wíire jọ ṣé ń dákẹ́ àwọn ọmọ àròjọ jù ọba ah, ń sọ̀rọ̀ ọdún ní nàìjíríà. ẹ̀rí sí rẹ̀ burú ṣojú ti mu gọ́ọ̀mù tó máa mu ni nígbà tí kábíyèsí rán mi iṣẹ́ mm. tí wọ́n wá sọ pé iṣẹ́ ara mi ni mò ń jẹ́ ẹ̀yin aráàlú mo wíire àbí mi ò wíire. ó wíire. wọ́n ṣépè fún eh. ọ láti ilé rẹ̀ wọ́n mọ arìn di ọ̀dẹ ẹ̀wẹ̀ ní aráàlú iṣẹ́ tó bá rán mi ni mo jẹ́ yẹn ẹ gbé bọ́dì yín sínú ilé o ẹni tí ò bá gbé bọ́dì yẹn ohun tójú ẹ̀ bá rí kò fara mọ́ ọba ò sọ pé ká dé fájì. ìwọ ló máa fi da fánù. ọdẹ́nu tí àwọn ọba ń sọ̀rọ̀ lóun láì di à. Ah, ah. ọba wa ní discipline ọba wa ní. olùrìn tóbi ìdarí kí ló máa ń ṣe ọmọ ẹ̀rí àbíradà àdàgbẹ́ máa ń pè tó kàn máa ń ṣe bálabàla yìí. báwo ló ń ṣe bálabàla. ṣé èèyàn ń wá oníkábíyèsí sọ pé kò wá fún àwọn aráàlú ní information wọ́n sọ pé kò sọ bẹ́ẹ̀ ṣó sọ bẹ́ẹ̀ ni ó ṣe wò mọ ìyàn tẹ́rì jẹ ni nǹkan tó bá ti sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí. pẹ̀lẹ́ ah. o ìyàwó ẹ̀rì kan tó wà ìsọlọ́sùgbọ́ ọ̀gá ló bá mi ṣaṣọ mi jàre. ẹ nìṣónú lé. kábíyèsí olúwa mi ìgbòmẹ̀kùn oyè ẹ̀mí ẹ̀rí ló gbọ́rọ̀ lẹ́nu mi nígbà tí mò ń jíṣẹ́ yín fáwọn aráàlú kò sí nǹkan tí ò sọ tán mo tún jẹ́ kó yẹ pé kábíyèsí ló rán mi ń ṣe ọba tó ba lóko tó ba lórí ohun gbogbo ṣùgbọ́n níṣe ló fà á kékọ́rí tó níṣe ti kábíyèsí kọ́ ni mò ń jẹ́ pé ṣe ara tèmi lè mò ń jẹ́. Hmm. Hmm. àìfinipinni ah, ah. o kò yé mi o ẹ̀mí ẹ̀rí sọ pé iṣẹ́ tara tiẹ̀ lòdì jẹ́ bẹ́ẹ̀ ni kábíyèsí. pé kì í ṣe iṣẹ́ yìí mi. bẹ́ẹ̀ ni. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ gbà mí. ta ló ń jọjà péré níwájú ọjà apààyàn. èmi fi iṣẹ́ rọ̀yàn wọ́n lẹ́nu kan sọ pé kò rí bẹ́ẹ̀ ta ló títọ̀ ọ̀hún. Ah! Ah, ìwọ síjú òkè kò wò mí síjú òkè kò wò mí sí èsè ẹ̀rí olúwa ọmọ bíbí inú òkúnnù òun ló dá wa lọ́nà lòdì sí ọba lọ́wọ́ kábíyèsí sẹ́tìrì tí mò ń sọ rẹ o ẹ̀mí ẹ̀rí èmi ti mọ̀ pé lórí burúkú ọmọ kan tí fàkúnmọ́ gàrí ni bàbá ewúrẹ́ jákùn tiẹ̀ ọ̀tàdí wọ́n ọ̀tàdí wọ́n àgùntàn táwọn ọ̀ràn wọn wọ́n ràn wọ́n jákùn ewúrẹ́ tó bá fojú di fábọ́ bá sunú àgbàrá ẹ̀jọ́ olúwa mi kò burú ah, ah. Ah, ẹ gbà mí ìlú àpàlà ọmọ abirùn òun ni ọmọ abirùn yẹn ló dẹ ẹ lọ́wọ́ kọ́. bẹ́ẹ̀ni ó parí. ẹ rí bí àrífín ńlá lélẹ̀ <laughs> àrífín burúkú ọmọ abirùn wọn ti bẹ kọsọ gbẹyàn tí yóò dá ní tùlù. ńlálẹ́kẹ̀ ń ra ń kalẹ̀ gbà mí kí la máa ṣe. pagúnbọ̀n bá wọlé pàkàlà bó ṣe awo òkè ìjẹrò pàtí òrò bọ̀gún aláyà ọ̀bẹ òyìnbó kábíyèsí olúwa mi pé wúlẹ́ bá da fánù òun ni wọ́n fi kó fa. ìfara máa fi kó ọjà fi kó ọjà fi kó ah, ah, ah, àrífín pọ̀ àrífín pọ̀ ọmọ abirùn ọmọ abirùn àrífín létò òkè olúwa mi kó sẹ́jà lọ àgbáwo ti àgbáwo àgbáwo ti sọ̀rọ̀ kábíyèsí o káwọn kò o kábíyèsí aláyé ẹ wá ẹ̀mí ẹ̀rí ní gbígbé ní wíwọ̀ ní fífà ọmọdébí ó ti di ṣíṣe kábíyèsí kábíyèsí o àtọwọ́ àti bàbá ẹ̀ ní ẹ̀kọ́ débi o àtọwọ́ àti bàbá tó bí. Ah, ah. béwúrẹ́ béwúrẹ́ ilé wọn bá dá yín lọ́nà ẹ̀ bá. ṣe ẹ rí ṣe ẹ rí wèrè ṣe ẹ rí wèrè ẹ wò ẹ wò lórí burúkú ẹ wò bó ṣe ń hanrun ẹ̀rù ṣe hàn àfi bíi dáàfù tó lọ kó àlùbọ́sà ní fùntúà ẹwẹ́ nu wèrè ẹwẹ́ nu òsì kò ní sẹ́kọ̀ lábọ̀ yọmọ ọrùn kì á. agbọ́pagbọ́pa agbọ́pa ọ̀rẹ́ mi <laughs> ẹlẹ yé mo gbé o mo dáràn. Ah! mi ì gbọ́ nǹkan tó sọ dáadáa. bàbá olóye àní nígbà tá a máa fi délé wọn sẹ́ òkúnnù àti ọmọ rẹ̀ ti ń jẹ́rìí àwọn méjèèjì ti fẹsẹ̀ fẹ́. Ah! báwo la ṣe ṣe. báwo ni wọ́n ṣe ṣe wọ́n ṣe dáadáa ni ẹni báwo náà ṣe ṣe tó bá ṣe dáadáa ni wọ́n á mú débi kábíyèsí ẹ̀yin nìkan pàṣẹ kí wọ́n tún lọ gbogbo ibikíbi tí wọ́n bá ti máa rí kán rí wípé wọ́n mú dáàfin yìí ó gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ tó. Ah, ah. má ṣe o eré gbẹdọlẹ ò dọlẹ hmm. ẹjọ́ yín sì kọ́ o ẹjọ́ yín kọ́ onígbà ló pé gbà láì káràgbà ló fi bá a kólẹ̀ hmm. Hmm. àmọ́ ẹ jẹ́ kí n sọ fún yín o. Mm. ìjẹta jẹ tẹ̀tẹ̀ tá a bá jẹ dágbóró bẹ́ẹ̀ ah, ìnira ńlá ni. <laughs> Fálékè. Kábíyèsí. Ẹ̀ẹ́ ọ̀dà àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ ń pọ̀. Kí ni ká ṣe? N tá ṣe kù. Nígbà tí ewúrẹ́ òkúnnù ti jákùn báyìí, àwọn àgbà sì bọ̀, wọ́n ní tẹ̀rù bá kọ òkè tó bá kọ ilẹ̀, ó níbi táwọn bàbá máa ń gbé agbẹjala bọ̀fán ló wà lórí ìkàlẹ̀ ẹjẹ́ ká kólé lọwọ kó bá àbáyọ sí i. kábíyèsí olúwa mi ẹ má fi taratara bínú sáwọn awo ebe yẹn àgbàlagbà náà wípé ìgbóná gbooru lèèyàn jẹ ọ̀pọ̀lọ́ bọ́bẹ̀ tí tutù awọ rẹ̀ a sì máa yé tíkẹ́tíkẹ́ lẹ́nu olúwa mi àgbàwo lójókòó yìí àgbàwo ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀. ọgbà ọwọ́ Ọ̀rúnmìlà ẹlẹ́sí ọyán òjò olúgbẹ̀dú ọ̀run ọ̀kẹ́kẹ́ tí fọn kéyìn ẹ̀rín kó tó fọn gbàdéjòkó ọmọrin tí fọgbù lálọ̀ ọmọ alépo lọ́bẹ̀ wọn jàdí alẹ́ran lọ́bẹ̀ wọn jẹran fífín alákẹ́dùn ọmọlẹ́ alágbẹ̀ẹ́dẹ́ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbélébí ibi wọ́n gbé rọgbà àhún dáhùn ibi wọ́n gbé ràwọ̀lọ̀lọ́ lẹ̀dẹ̀rẹ̀ kó o má fẹ́ sùúrù pé sùúrù kó o má fẹ́ sùúrù pé sùúrù kó o má fẹ́ wéyèrè pé wéyèyè kó má fẹ́ wé àhárà pé wé àhárà gbà kó má fẹ́ wé èrò kó pé wé oro báwo bá ríre kó wí báwo bá ríbi kó wí kéré ó ṣẹ kíbi ó ròkèrè kó lọ rè sọlẹ̀ ire. ọ̀dà kọ̀kọ̀ tán báyìí ṣé kọ̀kọ̀ kọ̀kọ̀ parí ẹ̀ ẹ̀ ẹ̀ ń ṣe olóyè yìí ọmọ sọ pé ntí ọba sọ gọgọ ọmọ sọ wáyé kí ni tiẹ̀ kí ni tiẹ̀ ìlò lóko sí wàhálà yìí ṣé wọ́n gbọ́dọ̀ rí ẹ báyìí. yìí sọ bẹ́ẹ̀. ọ tọ bẹ́ẹ̀. yìí sọ pé wọ́n ò wí bẹ́ẹ̀ ìdí mi sọ ni pé ọmọ òrè ní ká gbé bọ́ọ̀lì ká gbẹ́sẹ̀ ìdí mi sọ ni. ṣẹṣẹṣẹṣẹ ǹgbọ́n wèrè kí ni tiẹ̀ kí ni tiẹ̀ ṣé àṣìpànìyàn ni àbò àbò sí ìlú tọ́ọ̀nù dásọ̀rọ̀ ọ̀lú ṣé wọ́n gbọ́dọ̀ mú wa báyìí ṣé wọ́n kípa kí wọ́n pariwo rẹ̀. alájẹ ìlú tó kàn sí ṣé dá wa kankan tó dúró nù wọn wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ bá wa báyìí èyí ò dùn ó ti kú wọn tètè mọ kó tiẹ̀ dùn kó bí àti ẹ kẹne. ẹbí mi sọ fún mi ká má bọ ọkọ tí ń bọ yìí. orí rẹ burú orí rẹ ó ti burú ká má wọkọ sí ọ má rìn sábọ má rìn sábọ ẹ ẹ. orí rẹ burú ọ ẹ dákun àlọ́ wájú àyè ni ẹ ẹ ẹ wájú lọ kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà. báàmù báàmù gbélé wa wa kí ló fa ariwo wèrè èwo ni báàmì báàmì báàmì níbo lẹ wà báyọ̀ ṣí ẹ̀wò ló wá kiri sórí tí bá fọ́ ilé tí mo bi tó jókòó sí yẹn tí bá dìde tí bá kọ̀ ṣe tí bá dìde wá báyìí. ó fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ kó máa pariwo kó máa sán ẹni àwọn ó máa tó mọ́bi tán wà sí rubbish. ẹ jọ o ní níbo la wà yìí náà. ìbúrò lè ti ṣàlàyé pàṣẹ ń pèlè mi ní àbóṣùgbà kí ló jọ lójú yín. ọjọ́ ransom kìdánù. people should calm down. you don't have to speak with them like that. ah kékeré ọ̀dọ̀ olóyìnbó pẹ̀lẹ́ you guys ti tàn tàn bí wọ́n ṣe dé kọ́ lọ́ ṣe dé kò sí mọ mẹ́mi. bàbá mi ń dètò fún kàmá wò mo tì í. gẹ́gẹ́ tó tẹ̀wọ̀ bí kò kò gbẹ́ mi ò sì lẹ́sọ̀ tiẹ̀ ẹ̀fọn jẹ mi àfi dùn tiẹ̀ ni ẹ̀mí ẹ̀mí wèrè tí mi ti ń sọ̀rọ̀ kú sọ fún ọ lẹ́yìn kẹ́mi rẹ̀ ọ sọ bí a ṣe kú omi tí o bá ti sọ kẹ́mi rẹ̀ ọmọ ẹgbẹ́ kúrẹ́ ni o ọgbọ́n má ṣàgbá kó o. níbo. pẹ̀sẹ̀ bákan ọ̀dẹ̀ kí n má kúrò lé. chief you see tẹ́rí máa lè lọ kílọ̀bù nù kílọ̀bù hmm? lọ gbàdé ní. kí n ti ń bolẹ̀ yín ti ń bọ̀ ó àǹkárá ò jẹsẹ̀ mo ṣe lé lókùn lẹ́yìn náà sí lọ́tí débi. àdúrà tó yẹ kí gbogbo yín máa gbà ní abẹ́wò lọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ́jà yìí nìkan ẹ bá ah. gbàdúrà o ẹ wo ẹ̀yin bàbá àgbàlagbà tẹ́ ẹ tún rojọ́ ẹ ẹ jẹ́ jẹ́ àgbàdúrà o torí mi mọ̀ pé tìyóbà mi máa gbé mi kúrò mi láìpẹ́ o ẹ jọ o ẹ má fi tiri kó bá mi. talele. ààrẹ ah, ah, fẹsẹ̀ sí lélẹ̀ o ààrẹ fẹsẹ̀ sí lélẹ̀ o ìyá ológun ààrẹ tó kú lè yí o àwọn ìgbésẹ̀ pọ̀ mí báyìí wọ́n sì ń kú sí i. mo lè kó ó yà pàǹgbà yẹn báyà ọjà ẹ ò ní béèrè ẹ lọ́wọ́ ẹ. Ah. sọ alẹ́ àgbà. àgbà ńlá ó pọ̀. dáìní àgbà. àbùkíádà. àbùkíá lọ ṣe gáńbẹ yẹn. okay. Our clients complain. pè any kò law láti attend sùn guys Agba. tí màá fi lọ no kẹ̀kẹ́ must care. ẹ kò sí wèrè bàbá we day gallant for here. tiny àgbà adúró tán ni. ìyàwó ṣọmọ pé lórí burúkú ni authority ilé ẹ̀fun àgbà. ó pọ̀ dànù ọmọ tó bá bẹ́ ṣá for this Lagos. àwọn àtẹ̀sí àwọn lára tẹ̀sí anybody lára tẹ̀sí ojú wọn tẹ̀sí iwájú wọn tẹ̀sí wọn lẹ́gbẹ̀ẹ́ tẹ̀sí. tẹ̀sí anywhere. ẹ wá ṣe bí mi ṣe wà yìí ara mi ti kún ọ ó dẹ̀ ṣe bí kí n lọ gbọ̀ntàn. gbọ̀ntàn mọ́ mi ẹ̀ náà bí ẹ gbọmọ síbí ni. kí ló ṣe ẹ wo tìyá mi nú ẹ kí ló ṣe ẹ kọ ara kan mi ò ara kan mi ò lọ́wọ́ bá mi sọ̀rọ̀. ṣé wọ́n fi ṣí ẹ ni. kò yé mi. Ah, ah, gbọ̀tàn làtàn fẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé àwọn ilé ìkọ́lọ́ ṣe kan tó fẹ́ ṣe. àbí ṣé mo ní nǹkan míì tí mo wálé ayé mi wá ṣe. Ah. nǹkan tí ọmọ tó wá ṣe yẹn. wà á ti wọlé ara tí lè balẹ̀. ara mi ò lè balẹ̀ o. wà lára ẹ. ara mi ò lè balẹ̀ o. ṣáà yára ẹ ní brain yára ẹ ní brain ọmọ kan wà nílé ọmọ ẹ fún àìpa ọmọ ẹ ó sẹ̀ tó fún àìbàjẹ́ tó bá eh. débi ẹ kópa ẹ. kí ló dé ẹlẹ́yẹn dán mo rìsáàbẹ̀ fún. ọ ṣé mi ò lè ṣọmọ tó bá fáìn pa ni. o ah, fẹ́ kú. ojú ìyá ẹ máa bo ọ sọ fún ẹ sí. ẹlẹ́dàn tó bá débẹ̀ lásán ikú pa ẹ́. yahoo yahoo filẹ fún yóòlì yahoo tó yẹ pé ó tún máa ń ta pàtì ẹ. o dáhùn mọ ọmọ yẹn sọ ẹ wọn náà pọ ṣáìdì ẹ wàá ṣeré bọdà. o dẹ bá mi mọ ọmọ kan wá bẹ́ẹ̀. Ah. mi ò láìpẹ́ àwọn ṣé òfò báyìí wọ́n máa dà mí láàmú ọdún tí a máa bá ọmọ wa mọ́ ara àjọ wà náà ni bá mi mọ ọmọ ace yahoo àṣìlò ọlọ́wà kò sí nǹkan tó ń jáṣì sọ ó ṣáà dán nǹkan tó sọ tó bá ti wọnú ilé ọmọ tó ní wàfà láyé má fọ ọkàn. èwo ni wèrè wo ni yọ kí ló ṣe ẹ. ọgbọ́n ṣáàgbọ́n nǹkan tó sọ lágbèrè akọlọ kan fáàmù ẹ̀. mi ti já tán kí kú má pa ẹ́. Ah, kí ló ṣe ẹ sọ́bọ̀ bá ti ń bẹ́ gan kí ló ṣe ẹ èmi ló máa ń gbá bẹ́ẹ̀ yẹn ah, ṣé nítorí pé àmàfọwọ́ gba ẹ̀ dì kí ló ṣe ẹ. ẹ jẹ́ kó rí yín pé o ṣe gbọ́ bẹ́ẹ̀ ẹ sáyẹ̀ padà yóò sì lè ẹ má ṣe wèrè dé gbàlà mo ò ní pẹ́. èmi ò wọlé bọ̀ yẹn ìbá ló jẹ́ lókè tó wù ú pa ẹgbẹ́ mi yẹn o mo dàgbére fáyé straight. wo àwa ń polówó kú tọ́tọ́tọ́ ni o abẹ́lẹ́ da ẹ̀ kó má bà ilé lọ alfa olórí èwo ló pè nínú ọmọ bàbá nínú. àdìmọ́lẹ̀. ṣe lè. lójú ọjà rẹ̀. sóbìnrin yẹn ni lótó ti máa fọ̀ bẹ́ẹ̀ pa yín dànù ìlú lórí burúkú sórí wọ irun ẹ̀yìn tó lọ gẹrun ẹ̀kí tó dé lórí burúkú bàbá arúgbó ẹ̀ ẹ̀ àgbàlagbà ara ẹ̀ kí n gbégbá tí fún un. ta ló ń dún bẹ́ẹ̀ kiri. ọlọ́run sọ ẹ́. má gbà bá mi o. kọ́ máa lọ ta lórí yín ṣé èmi tẹ̀lé wọn lọ síbi tó lọ báwo ni mọ̀ nǹkan lọ ṣe fún wọn tí bá fi pa tó mú omi látó pẹ́ tí bá fi mú yẹn ẹ máa rò pé tẹ́lá wo lò ó kẹ̀kẹ́ máa ro ajá ẹ̀ ṣe rẹ̀. ẹ má tẹ̀lé ibẹ̀ oṣù kẹgbẹ́ bẹ̀ yín kò lẹ́gbẹ̀ẹ́ jẹ́ ìgbẹ́ jẹ́ ìgbẹ́ tó ń bú. mi ò ó lè tàtọ̀ fún orí inú òkúrú tún jẹ́ ìgbẹ́ máa gbẹ́rù burúkú sọ̀. ṣé wọ́n tọ̀ sí i ní ìtọ̀ èmi kita dua client wa ni my fẹ́ a chat. no problem. Uh, for now there tíra bíi márùn náà sọ fáwọn You could have dọ́wọ́ ẹ̀. stone. standing. yahoo yahoo. yahoo yahoo. tó ń ṣe get out there. let's go. Stop her. jọ́gà ni o mo ti wá ṣe ẹ̀kọ́ àdìmọ́ni kọ̀ọ̀kan mẹ́ta ìwọ́n ti mú bínú àdìmọ́ kọ̀ọ̀kan mọ́ mọ́ ṣẹ́ka máa bẹ́ẹ̀ sí o gbọ́ o o gbà pẹ́ torí pé o jọ́gà ni o sọ ma pa oníkan mú òní dá fún gbogbo yín orí sọ òun bẹ́ẹ̀ o apá yìí jẹ́ ilé o ò bẹ́ẹ̀ o. Good job. olúwa ṣe ah, olúwa ṣe olúwa ṣe babe jọ mú un mọ mo fẹ́ bèrè kí pé wọ́n fi mú ọ lọ dá wọn padà because àwọn èèyàn tó ń mú lọ wọn ò dá wọn padà. ìyá mi ni oríyá mi ni ò ta ko bí ẹlẹ́dàá bí ẹbí ló wà lẹ́yìn mi o òun ni ò jẹ́ lọ ka mi. àdúrà yá mi ló ń gbà lórí mi mo mọ̀ pẹ́sẹ̀ tí mo fi wọ́ bí lágbó ọlọ́run gbà fi bọ́ta. ọ̀rẹ́ àtẹ̀mí ló. mo mọ ọmọ ẹjọ́ lẹ́sí ọ. àǹtí ẹ wo ewo ikọ̀ tẹ bá ń ṣe bẹ́ẹ̀ ni kẹ́ sọ fún wa àbí káwọn tó kù lè mọ ẹ sọ fún wa. ọlọ́run ṣe bí wọ́n ṣe máa ń mú ọ lọ́wọ́ wọ́n sì ṣe gángan pẹ̀lú rẹ̀. ẹ wọ ẹbí sọ fún yín mo rí ni wọ́n lè ti sáìn mi ẹ̀yin náà ní àmà ilẹ̀ wa ni ìtẹ̀dó wa. Boss. Abukia. Yes, boss. Everything is safe, sir. I trust you. Yes, sir. Senegal. Don, uh, ẹ jẹ́ kí mi tètè ọmọ àlọ́. Ikọ́ ò kí ń kọ́ bálá, àgàrà ò kí ń dọ́lọ́rùn. Ìwọ kan sọ ìjọba nìkan credit account mi. of course màá sọ fún wọn ìyẹn trust me. guys ẹ bá load ẹ. abukeya. yes boss. ṣé ń rí wàhálà wa yìí sí. àwọn wà productive sir. are you sure. very sure sir. o dẹ̀ bí wípé ní gbogbo àwọn guys ń dùn bí mo ṣe ń ṣe pẹ̀lú wa. Ah, ah, ah, ẹ ń tẹ́kẹ̀ gbogbo wa gan-an. kálukú dẹ̀ ń ṣe bó ṣe yẹ yes boss. kí ló fẹ́ fún mi rọlẹ̀ boss yahoo yahoo ni ohun and position yẹn sir yahoo yahoo boss. yahoo wọn mú kí yẹn wá guys bọ bọ padà sí iṣẹ́ bọ tẹ́lẹ̀ mi ẹjá lọ. authority àti àti sílẹ̀ ojú etí tútù ewu èmi mi sọ fún mi pé bàdá ẹ ọtí máa wá mú yín sìn tó bá ti wá mú yín ṣé rí ọbẹ̀ tó wà bí ẹsẹ̀ wọn ẹ mú wa ṣe tó. Aunty, I think that's a good idea o gbogbo bó ṣe máa wá mú yín wá tó máa mú yín lọ ẹ lè fi opportunity yẹn kí ẹ mú ọbẹ̀ pamọ́ that's why gbogbo àmà lọ́nà ọ̀hún àbí bíbá ti kò sún yín ni. ó sún èmi o. ẹ̀ẹ́ so bó ṣe mú mi lọ tó ń dá mi padà ẹ kò dùn mọ́ gbogbo yín mú ah, ẹlẹ́dàá mi ló máa dà fún ẹ ah. ẹlẹ́dàá mi ló dà fún ẹ I can do what. there's no harm in trying. ṣé ìrítẹ́rí àwọn pípù yẹn ṣé wọ́n jọ ẹni téèyàn kan máa dédé bọ́ sáàrin wọn ó máa mú ọ̀bẹ kúrò bẹ́ẹ̀ ẹ sọ fún mi àǹtí abẹ́tàkẹ́ take risk yẹ o torí no risk no reward bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn mọ̀ bí tọ́rọ̀ yìí máa padà já sí o ṣùgbọ́n tẹ bá take risk yóò pọ́sì kò favour gbogbo wa àbí kí lẹ́nu mo sọ. abẹ́rẹ́ ọlọ́run ara mi dẹ́kun máa ṣe. ẹjọ́ ẹjọ́ pàtì yín jẹ́ ẹ̀yin dẹ́ẹ̀ tí mo tẹ́tẹ́ máa kú ẹ̀yin lórí kúkú ẹlẹ́jọ́ mo lè dédé bínú láàárọ̀ yìí àbí lọ́sàn-án yìí kò pa ọgbọ́n yín dànù. àbàbá wa lọ dé má kébé o.

bá bí yín dáṣẹ gbóṣèkèké wò mí o kí ni wàá tún yín pa. ká dààmú. ṣé má dàlàyé nìkan lọ́mú pákéjọ ṣiṣẹ́ mi lẹ́ẹ̀kọ́ mú afálayé. wá o kí mọ́ mi. ṣé ṣé fọ́ fún ẹ ni. wá ẹ tó wọ tó wá lọ sí mọ́ṣáláṣí wọn ló máa jọba alẹ́ kò ṣe mọ́ṣáláṣí o. àìsùn ẹ̀yọ̀ bọ́dí kò dúwọ̀ tọ̀wọ̀tọ̀. èmi ló bẹ́ sí. èmi èmi kọ́ kùsọ́. ìyàwó ah, ti bá nù ẹ tí kò pè mí lọ́mọ àlè. ìyàwó ti bá nù ẹ tí kò pè mí lọ́mọ abọ́kàlà ló máa jẹ tí wọ́n sọ abọ́kàlà kan ló máa jẹ mo fọ́kọ̀ abọ́kàlà màá nù ẹ bí bẹ́ẹ̀ bì ó dà pé ó ti dàrú o ṣe ṣe ṣe ń gbà tó lọ wà ẹja ẹja pọ̀ ní omi náà. wà ṣé lórí burúkú èmi ìyá ẹ sì yẹ. ẹ wà kí ló ṣe yín. báwo ẹ bí ìdùnnú mi. ẹ wà ṣe ṣe ah. mad ṣé ìnà dé mad ní sórí ìjà ọ̀rọ̀ mi. máa bọ ẹ bí ìdùnnú mi ọmọ rẹ tí mo gbé wá ìyá ọkọ orúkọ sílẹ̀. ẹja pọ̀ lódò ráńdà ti kára ọmọ ẹ. báwo ẹ fẹ́ mọ sókò orúkọ sí. ìlà wa mi. wọ́n máa bíi ìbọn bẹ́ẹ̀ mọ ìkọjá kó dìjà ẹ pé o. ọmọ ọmọ máa bá mi sọ̀rọ̀ jẹ́ kó dìjà ẹ pé àìkó tẹ̀lé mọ́ lẹ́sìn àkójọ. ó dà kó jù ẹ̀ máa kó last class. ọ̀gbẹ́ni ìwọ náà mú fún òṣèlú olóbi. ọ̀rá ṣe jẹ́jẹ́ ọmọ ẹ fragile o. wàá bèbí wá sọ́lé ayé o. kí ló dé tí wọ́n kàn gbọ́ rẹ̀ kí ló ti yẹ? ẹlẹ ọkọ máa máa kọ pélé yìí. once banner lost ìkejì máa wọlé ìfúnṣe. five. Yọ o ní kò dé bẹ̀ bọ́bà bọ́bà o ní kò dé bẹ̀. Ara gan ni o, o lè pa owó dànù. Ọkùnrin gbójú kò gbogbo mi lásán, màá dúbú ẹ. Ìyẹn náà sí àti ẹ̀mọ́ ọmọ tó máa ń láìkì. Mo fún sákìlì kan, ó lọ jẹ sákìlì bẹ̀. Ojú sókè, a fún ẹ lójú.

Yes, boss. Ó dàbẹ̀ pé ẹ ń sọ létí mi pé abirùn kan wà nínú àwọn tí a kó yẹn. Ah, yahoo, e be like say we get one imbecile for there. Yes, yes, yes boss, yes, boss. Ọmọ kan tó ṣẹlẹ̀, chief ló pè mí. Okay, sir. Wọ́n láwọn ní ìdán kan abirùn. Sọ fáwọn guys kan arrange. Yes. Ní kíá, one, two, three. Yahoo, yahoo. Arrange it. Thank you. ó oh, yá eh. eh, eh, ẹ ẹmí ẹmí ẹmí ìwèrè ẹmí ẹmí ọ̀fọ̀ ẹmí ọ̀fọ̀ ọlọ́run ọlọ́run. mi rántí ohun tẹ pé orúkọ yín fún mi ẹ òkun ọmọ yín kọ́. ẹyin ẹyin ẹyin olúwa. ẹyin kọ́ sá ẹyin kọ́ sá ẹ̀rí. Eh, ẹ ṣeun mi ò mo mà dúpẹ́ mo dúpẹ́ dúpẹ́ kódà mi mọ bí ṣe máa dúpẹ́ ah, oore ńlá lẹ ẹ ṣe fún mi ẹ wò wá àjù báyìí lọ àtẹ̀mí àtàwọn ọmọ mi náà ni ẹ eh, kí ni kí n ti sọ ìbò ní fẹ́ wọ̀ ẹ ṣe mo dúpẹ́ tó mo ní kí n béèrè irin tí yín ni o ẹ bọ́ sọ́nà báyìí àbí. ah ah lóbi kankan sá. nígbọ́ kò sí ibi tí abẹ́ lọ sà. àwọn aráalé ò ní máa wá yín báyìí. kò sí àníkẹ́fà sà bí ẹ̀yin náà ṣe ní jù báyìí lọ àwa náà á jù báyìí lọ. a kò síbi tẹ́ ń gbé tẹ́lẹ̀ kan tó di pọ́n kidnap yìí. orí ìrìn làwà tí a fi ṣàṣìyàn fẹsẹ̀ sí. ẹ̀kan ń rìn ká ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. ìwé wo lẹ kà náà. mi mi ka ẹyọ kan mi ka nǹkan. èmi ka ẹsẹ tí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. <laughs> ìyẹn tún lè báyìí ẹbùlẹ̀ wa fẹ́ lọ báyìí. Ah, ibi náà ni. ibi. ibi náà ni àwàsà. kò burú ojú ló ń rojú ṣàánú ẹ̀yin náà ti ràn wá náà lọ́wọ́ sẹ́yìn màá wá kàn ṣe màá wá ṣẹ́ kan fún yín ẹlẹ ẹlẹ. ọ̀rọ̀ ilé ayé kò máa yá ní kẹ́ni nílọ. a sọ fún ọ̀gá kí ni ìdídi ọ́ìlì o ó ìdídi ọ́ìlì o bí ẹ bá ti ní ẹ̀mẹjọ bá yìí ní ọgbọ́n tó ti lọ. ẹdun ọmọ mẹ́wàá ni lọ́yà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù náà. àlọ́ fún ti ọ́ìlì. o. lílọ mo mọ o mo o. tí ó ti dábàá mú olè olè wọlé. títí títí títí lọ ẹ pẹ̀lẹ́ ẹ kújọ mẹ́ta ṣé ọwọ́ yá àdáwò tí ẹ fi ní rí ẹjọ́ ọlọ́mọdé kẹrí àmì bàbá àmì ẹ̀pọ̀ ojoojúmọ́ ní ẹ mọ orógun ẹjọ́ wọ́n wọ́n wà lè wọ́n wà lè ẹ kú lu ṣé ẹjọ́ ń wọlé lọ́nà ni ẹ àjọ wa náà ni àjọ lọ ni. ẹ ṣé láti mọ̀ pé pé àlejò wà pé ẹjọ́. àwọn ọmọ. ẹ ọ̀dà ẹ pẹ̀lẹ́ madam ẹ pẹ̀lẹ́ ẹ kú ooru yìí mo rí i pé ooru mú wọn ni <laughs> wọ́n wá sí ní mílíkì lẹ́ẹ̀kì ọmọ bàbá kádẹ́gùn lè fẹ́ sí ẹ pé tí ẹ bá ní mílíkì náà tó lu tí ò sínú fíríjì yóò spoil <laughs> ah, àwọn ọmọ sí wọ́n sì ṣe rogorogoro. <laughs> mo ti yẹ àwọn presentation objectives and um, they're quite good mo kàn ní láti ṣe one or two things uh, ká to get back sí wọn. as usual yes yes. ẹ ṣe ti gbọ́ but i want to ask you a question five billion yẹn ṣe asking ni àbí kíni. yeah actually sir um, the asking price is six billion but the selling price is five billion. five billion. Sorry. it's all right. ìgbà tí lọ́ọ̀yà ti ní. Uh, presentation yín ó múnádóko we'll go ahead with you. Eh, nǹkan tẹ́kọ̀ máa ṣe ni pé ẹgbẹ́ kó market ẹ má tún jẹ́ kí client kankan máa wò eh, we are interested. Um, àwa náà ti ń gbọ́ orúkọ yín ó dẹ̀ wù àkàbà yín dòwò. Eh, àti bẹ̀rẹ̀ náà nìyẹn <laughs> it's all right yes, sir. um, he will get back to you. Um, lawyer. ṣe. lọ́yà to wa ṣì wà ní ọ́fíìsì. Oh, no not a problem but make sure we mo drop you in office wa so that you can um máa pick oh. Oh, to him. oh okay all right Ọ̀túnba nice meeting you sir. ẹ ṣé gan sir. ẹ ṣé Yes, sir. wa ò ní bàjẹ́. àmì ẹ̀ fọ́. mo ti wo àwọn kìíní yẹn it's a very good one very good one but mo bá auditor yìí sọ̀rọ̀ over the week and we discover nǹkankan ṣẹ́rí tẹ́ bá fa five billion yẹn yọ̀nà àkáǹtì ó máa drain and it will affect your business. èmi náà mọ yẹn but business náà la ṣe how. See, jẹ́ǹbìlì náà property and title wo Um, certificate of occupancy. CFO. Yes. Good tí ó bá ti bọ́ sí wa lọ́wọ́ máa deposit sí bank as eh, collateral máa fi gba eight billion jáde oh. máa dá five billion padà síbi tá a ti mú máa dẹ̀ mú three billion tó kù máa inject into another very viable business. lovely lovely. ẹ ṣe bí business man lèmi lọ́ọ̀yà ni wọ́n. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni ẹ ẹ tẹ fi jù wá lọ náà nìyẹn but ẹ ẹ jẹ́ kí n tètè catch up pẹ̀lú àwọn pípé. please do please do. ọtúnba máa yọjú sí. all right then yes, go pick up check ẹ ní monday. ah ẹ ṣe sá. torí mò ń sáré lọ bóbi fún dáadé tó ẹ̀yìn ìṣẹ́gun lẹ́tọ̀ wà lẹ́yìn tẹ́lẹ̀. Sani bí ẹni tí ẹ̀rí olúwa ò ṣe jẹ oúnjẹ tí mo gbélé fún. ẹ̀rí olúwa oúnjẹ tó bá òun kó wa jẹun tó bá òun kó má jẹun ọmọ tí mo ní kó da ìdọ̀tí nù látàrọ tí kò dá mi lò ló ń béèrè bóyá ó ti jẹun àbí kò ti jẹun. Sani kí ni. lórúkọ Jésù bàbá wa àti ọlọ́run wa àdúgbò tí èjè ká rogun wàhálà nù lẹ́yìn o àdúgbò tí èjè rogun ikú ọlọ́run ẹ má jẹ́ kí bí dáàdì kú o ọlọ́run ẹ má yẹ kí yín ní ọlá kú o ọlọ́run ẹ má yẹ kí dáàdì mi kú o àtẹ̀mí náà lórúkọ jésù kìtì olúwa wa jésù àǹtí oyin. ṣé o mọ̀ yìí ṣo gbádùn ṣá ìdọ̀tí tí mo ní kò dànù látàrí olóṣù àánú kíchìn yẹn ẹ ìwọ máa bìrì òṣì yìí. sista nínú ẹ ń pè lábẹ́ ọ̀rọ̀ ẹ tó wà lẹ́wọ̀n màmí tó ń ṣe tòun. gbẹ́yìn dákẹ́ àbọ̀ wá bọ̀ ní tiẹ̀ ìwọ ń tiẹ̀ mo wọ̀ nílé lọ́nsìn mo fún ẹ ní five minutes ah, ah, five ti pọ̀ jù three minutes ni mo fún ẹ tí wàá padà sínú kíchìn ẹ ti bá rí dọ̀tí ẹ nǹkan tó máa ṣe fún ẹ wàá padà lọ síbi tó ti ń bọ̀ ni tí ó tún ṣe. ẹ wo ọkọ ẹ yìí ẹ má da sísítà mi lóun bó ṣe máa ń ṣe nìyẹn Mm. tẹ́tẹ́ náà ò ṣe jẹun. mo ń gbàwẹ̀ ni. àwẹ̀ mm. gbàwẹ̀ mm. ẹ mọ̀ pé bíbélì náà ló sọ pé láì sí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan ò lè tẹ̀lé. so how many days wá ní àwẹ̀ yín. <laughs> prayer fasting ọjọ́ méje ni bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ lẹ́nu. Màṣe bẹ̀rù lábọ́ ọmọ ah. kìíní àtọ̀ rẹ̀ ọ̀. <laughs> kẹ́ra òkè ra òjìlẹ̀ nílé ayé o mo ní ìbáṣe bẹ́ẹ̀rù lábọ̀bọ̀ o. léṣe ńláńlá ń bẹ nílùú òyìnbó ilé aláràbarà ó ń bẹ nílùú òyìnbó ìlú òyìnbó ó dúdú mínímíní ìlú òyìnbó ó dúdú mínímíní. ẹ tún ti bẹ̀rẹ̀ irú ayé wo mu wá wá báyìí o bá mi. ìsọ̀lágbá ló ń darí wa ní. àmọ́ tá a bá tiẹ̀ wá lówó ṣé bẹ́ẹ̀ ṣe máa mú tí káàkiri náà lè lè tẹ́ máa fi gbogbo owó mu tí. rẹ̀rí rẹ̀rí àlòwò àlòwò iná rẹ̀ ní sá nígbà tí a ti wá dé ilé zivu dáhùn ṣe dírì wọn yìí ṣe owó lè dé mọ́. báàmì ṣé ìpẹ̀lẹ́ títẹ̀ ẹ̀mú yìí náà làwọn fẹ́ lu kéde ọtí báyìí lọ́wọ́ máa ti wá báyìí. àwọn síbi tí owó ò ti lè wá. èèyàn lọ́jà tí owó fi dé mẹ́ẹ̀ẹ́dà ńkọ́ ń jẹ́ mọ́ mu ọtí tèmi lọ́wọ́ ọmọ yìí. báàmì tó yẹ kẹ́ ẹ tẹ pámọ́ṣẹ́ yorùbá gan sọ̀rọ̀ ó ní tẹpámọ́ṣẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga tábà tẹpámọ́ṣẹ́ bá mi ìyá máa jẹ wá o. <laughs> mo dáná àṣé jẹ ẹ̀fọ́ ọdún ìjọ ló bí ọ gbogbo gbogbo ẹ̀ ló ti kó sórí tán gbẹgbá mọ́sẹ́ iṣẹ́ mélòó ni ìwọ ilé ṣe ẹlẹ́sẹ̀ méjì gan-an ọ̀nbẹ náà sọ̀rọ̀ ara rẹ̀ lónìí ká tó wá sọ ìwọ wọ̀nkúkú wọ̀nkọ̀kọ̀ wọ̀nkúkú wọ̀nkọ̀kọ̀ wọ̀nkúkú wọ̀nkọ̀kọ̀ iṣẹ́ kọ́ iṣẹ́ ni. báyọ̀ ẹ̀ tó yẹ gbégùn rẹ̀. wàá gbà lọ́ọ̀ mi orí ẹ bàjẹ́ so ò sí èrè tí n bá fún fún sí orí ẹ orí ẹ gbaná. ẹ̀mí o ṣe thank you very much Ah. ó dẹ mú banana kọ̀ọ̀kọ̀ join wọn náà. kí ni Doctor, what's the about this rubbish now? Why would you ask me to touch our banana? Yeah. Where is it? Sister Nini. Eh? kí n máa rántí pé bá ṣe bí ẹrú stop treating him this way now he's also human. ṣé òun kó jatọ́ lẹ́nu ni àbí ṣe fẹ́ kó jatọ́ sínú oúnjẹ ni. ṣọ́kùn ní ọjà ìkọ̀ tàbí ìlànà àti dájú ni ọlọ́run mọ̀ kọ́ tẹ́rí lára àbí ọ̀hún. ó ń láìka ìyá àti ìyọ́fẹ́. bá a ṣe bẹ́ẹ̀ rú lábọ́ mọ ẹ̀yìn tèmi ọ̀ ẹ̀dá ò máa gé ráàrò jùlẹ̀ lé ayé ah. o. ẹ ẹ ẹ ẹ mọ̀ pẹ́lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta. Ah, dílọ̀ dà. Ah, dílọ̀ àwọn náà lọ́ọ́ ra wa sá. bẹ́ẹ̀ ni sá. ṣé dáàdì mọ̀ pé ẹ̀ ń bọ̀ lónìí. wọ́n mọ̀ sá. ọ̀dà ẹ fún mi ní ìṣẹ́jú kan kí n sáré yọjú sí wọn mò ń bọ̀. pẹ̀lẹ́ wọ́n ní kí ẹ má bọ̀ wọ́n ní kí ẹ má bọ̀ ẹ rọra ẹ pẹ̀lẹ́. Ah, ọlọ́run ọba tó tóbi ni o. èmi ń ṣe òkòkò fún mi kí n má sọ fún ẹ máa lọ sọ fún bíjà ìlú èdè. má jẹ́ kí ẹ̀mí rẹ sọ kankan kankan. Hmm. má jẹ́ kí ẹ̀mí rẹ sọ ìsọkúsọ o hmm. wo ẹ̀rí tí wọ́n bá fi lé gbá kúrò nílé yìí ọ̀tán fún wa nu o ìwé mi mà ló sọ fún gbẹ́kẹ̀ sọ fún ẹ ló sọ fún bí jáde lókè. mo ní kọ́kọ́kọ́kọ́kọ́ gbẹ́mi eh, ẹ̀mí rẹ̀ sẹ́gbẹ́ kan hmm. wo ah, àsìkò tó ti máa ta ẹ̀mí rẹ̀ tí máa fi sí inú pálí ṣúgà hmm. tí wọ́n lọ tà ní Malaysia báyìí hmm. ó ti tó ó ti tó àsìkò ah kíni kíni wíwí kókó àti kókó wọlé lọ́jọ́ wọlé lọ ah níbo ni lọ. ìwọ nìkan ló lọ lẹ́mìí ni àwa tó kù á lẹ́mìí ni. Ah, ah. honestly mi mọ̀ pé ó máa yá yín báyìí o. Ah, mo rò bóyá kí lọ́ọ̀yà ti pè yín pa ti change time. ìyẹn lọ́ọ̀yà tèmi unfortunately kò kò kò rántí sọ. yeah but then whatever the case may be àti wàǹbí báyìí so ẹ jẹ́ ká sign deal yẹn. Yeah. Uh, àmọ́ tó ṣe òun pàpà fóònù ẹ̀ lọ. anyways um, ẹ jẹ́ wo ṣé wo ni ilẹ̀ ìwé. bẹ́ẹ̀ ni sọ ẹ bá sọ. Um, ṣẹ̀dẹ̀ rí yẹn sir hmm. in the next ten twenty thirty years kò sí building kankan tó lè lè bá. ẹ ẹ o ní lè sọ yẹn irú ọlọ́run ni o sí ìlú ìyẹn wa àwọn kan náà máa ma plan kankan but the truth is wọn ní lè lè kú o. yes definitely. <laughs> ṣe bíbí náà rí the solid thing. so you're never gonna regret it sir. fine àwọn buildings. many clients wọ́n bí ìfún. yes yes because àwọn materials ta lo àwọn interiors eh, everything like. Oh. Ah. sẹ́nitọ̀ gan ló ń pè mí báyìí. ẹ à gbé. hello senator. Yeah? Ok, i fẹ́ make payment ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sẹ́nẹ́tọ̀ àti ní ọ́fà ńlẹ̀ báyìí ẹ ti rẹ́dì wọn tún ẹ mo ti ní client kan tó wù mí kó ra kó ra ilé yẹn báyìí ẹ máa pè é padà máa pè é padà ẹ má wọrí. sẹ́nẹ́tọ̀ nìyẹn o owó tí wọ́n dẹ̀ tún ń ṣe kí ni. ṣé kìí ṣe property tèmi wà lórí ẹ̀yìn lòun náà tún ń jàdù. bẹ́ẹ̀ sáà ọfà pọ̀ lórí ẹ̀sà gan-an yẹn lórí property ẹ̀sà. ṣèbí a wà lọ́dọ̀ tèmi òun kí lè rí nílẹ̀ yìí. checkbook i'm ready to sign for you. okay sir. ṣèbí fígọ̀ yìí náà ni. òun ni. orúkọ ẹ̀ ni màá lò. bẹ́ẹ̀ni sir. ṣèbí kébì ti kún in check ni at the end ẹ sọ fún sínétọ̀ kò gbowó ẹ̀ sáwọ́ ẹ̀. kí ni jọ gbogbogbò sọ pé mo lálejò ṣùgbọ́n lọ náà wà lọ náà wà á padà wá. a ah! kí ló sọmọ yìí irú àrífín wo rèé lẹ́mí àmà pẹ́ jàre. ẹ wá gbà mí what nonsense is this. Ah! okunu okunu what's this nonsense okunu kí ló sọmọ ẹ no no no no no yàtọ̀ sí pé bó ṣe ń ṣe ṣé ó affect ọpọlọ ẹ ni mo business transaction ọmọ ilé wa jábá ló bá mi. Ah! mo fẹ́ sọ fún yín lẹ́ẹ̀kan kẹ́lí wá sọ fún wọn pé èmi mi sọ fún mi pé kọ́ máa ti sàn iṣẹ́ kìí àfi tó bá rí he behaves stupidly but he's talking sensibly. ẹ̀dá wọ́n ti ti tẹ hàn ta ẹ jẹ́ kí n kí n sì gé tù. ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ náà kò wá out of place ṣe mọ̀ pé ordinarily ó yẹ kí lọ́ọ̀yà wà pẹ̀lú wa ń bí ni in this transaction. o lè pe senator pe senator. kò lè tó yẹn wo ni senator tẹ̀ mọ́ okay okay let me just sign um, fún mi báyìí ọ̀wọ́ lọ́ọ̀yà lóde yìí. Yes, Otumba. Yes, two, uh, these are the uh, culprits. They are under arrest. They are under arrest. Kí ló ń ṣẹlẹ̀? Yes, Otumba. Ṣé ẹ mọ̀ pé last time tí a ṣe meeting pẹ̀lú àwọn ará mi, eh, mo lọ sí address tó wà lórí document yẹn. So ìgbà tó máa send mail padà sí mi, mo discover pé building yẹn belong to a Chinese company. That's the first thing. And then secondly wọn ní any affiliation pẹ̀lú any Nigerian wọn ò dẹ̀ tabẹ̀ yẹn so these people are a bunch of scammers. kìlẹ̀ ṣe pọ́n fẹ́ tabẹ̀. wọn tabẹ̀. ẹ is that correct. Um, Ọ̀túnba mi ò ṣáà ti gbowó kankan lọ́wọ́ yín èmi àti yín ò ti jọ ní díwà bí business kan papọ̀ kò sí wàhálà èmi máa wá báyà mi síwájú. Hey, hey, hey, hey. Round arrest. Anything you say here will be used against you. Officers, are much there. Move, Mike, move, move, move. Hey, Mike, move. Calm down. Move. Move. Eh? Ah! Ibo ni bá ti bẹ̀rẹ̀ five billion yeye. Ìwọ́dẹ̀ ah, ah, ah, ni kí n má sáré.

before anything mo fẹ́ kí gbogbo yín bá mi kọ orin hmm? ẹni ọ̀túnba o máa kú ewu o ewu iná ewu iná kì í pa àwòdì àwòdì òkú ewu. ó yá. ọ̀túnba o kú ewu o ewu iná kì í pa àwòdì àwòdì kúlẹ̀ òun èwo ni ti travel òkúnnù. àgbà akọrin nínú ìjọ ní ṣọ́ọ̀ṣì wa. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí abidisi ò lọ ṣọ́ọ̀ṣì ń ṣojú mi rí. ee géètì ni káàtì náà ni. kò fẹ̀fẹ́ lẹ̀ èèyàn yìí ni ẹ lè ní ṣóyẹ máa ẹ̀ka bàjẹ́ ẹ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí mi ò rí ń fáyọ̀ bí ò ṣọpẹ́ àbí five billion naira five billion naira ibo ni mo fẹ́ gbé wọ̀ ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ <coughs> ẹ dá mi lóhùn torí pé five billion yẹn gan mo fẹ́ gbálé gbàtà sórí àkáǹtì kan gbogbo nǹkan kan ò sí mọ́ tí ì bá ṣe pé ọlọ́run lo ẹ̀yin pípò yìí fún mi lawyer the truth is i will have signed before your arrival ọmọ ìlú ni inú bí mi àṣé ọlọ́run ló mọ ohun gbogbo òun náà ló dẹ̀ lè ṣe kí ni ló lè ṣe ohun gbogbo i appreciate you Kúnà nítorí tí ìbá ṣe wọ̀ tó bí òun kò ní tẹ̀lé ẹ débi débi pa wá ṣe rúràn lọ́wọ́ ńlá ìfún mi i appreciate you people so much àbọ̀ abálọ̀rọ̀ yìí. Daddy, Eriola, I would really want to thank you for everything you've done and sincerely I am sorry for how I treated you. <sighs> Seriously, you have shown me that there is an ability in every disability. Bẹ́ẹ̀ni. It took me time to realize this and I'm very sorry. Please forgive me. Abi daddy. Inú mi náà dùn pé o ti mọ̀ pé ó kàn ní challenge ni. Mm. Kì eh? kò de follow, eh? Lawyer? Yes sir. Hmm. Ọmọ ni ẹ̀. Oshibi but I'm not surprised. Your father, your late father, was a fantastic lawyer and activist. Ẹsẹ̀ ni wọ́n mú yìí, ẹ̀ láwọn abẹ́ ẹ ṣe. Ibi tí bàbá ẹ dé wà jùlọ, èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ, mo gbà bẹ́ẹ̀. Mo mọ ohun tó ṣe fún mi, mo mọ lóore o. Tó tó bá jáwọn lọ́ọ̀yà míì ni, wọ́n á lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀daràn wọ́n á bá ti client wọn jẹ́ ọlọ́wọ́ gbé yẹn sí wọn lọ́pọlọ i will still compensate you máa compensate ẹ wọn náà appreciate ẹ okunu ó yá ẹ díyelé mi ẹ kí lẹ fẹ́ kí n ṣe fún yín. ẹ fún mi fifty thousand. Ah, ọmọ yìí ọbọ ọ̀rọ̀ jẹ fifty kebo. fifty thousand. nínú tí a ń sọ yìí five billion hmm? five billion owó ńlá ni. sori fifty thousand tó sọ yẹn ìkan ní àwọn ọmọ mi wọ́n lè fún yẹn kó kàn máa fi ṣeré kó máa fi jẹ súyà okun náà kẹlẹ fẹ kì í ṣe. Eh, ẹ ẹ sà èmi tí ẹ fẹ́ kí ẹ ra dáńfò kan fún mi nìsa kí n máa fi ṣe transportation kí wọ́n máa ṣe kó máa ṣe conductor kó máa pé ìkòròdú ìjẹ̀dẹ̀ ìkòròdú ìjẹ̀dẹ̀ mo sin olóòṣà Mr. Olóòs Àwòsòdì. Ìlú Ọ̀tà. Yẹ̀mí Ọ̀tà. A ò fọ̀ ṣe. Ẹ ti ẹ ti ṣọ́ọ̀tì láì tí bẹ̀rẹ̀. Mm-hmm. Ọmọ ẹ ló máa ṣe kọ̀ǹdọ́tọ̀. Adẹ̀kọ̀wó Dáńdélé. Ẹ fi yẹn lẹ̀. Ẹ fi yẹn lẹ̀. Mo appreciate oro ti ní ọmọ mọ́tò wa tẹ̀lé ńjọ́ tó débi. I remember. But um, onímọ́tò kan onímọ́tò. Um, bá kàn lọ ra mọ́tò kan kó èmi fúnra mi lánàá lọ́nà àtọ̀ mọ́tò mi kàn bàjẹ́ ṣeré ni. ẹ sọ bẹ́ẹ̀. ọlọ́run ló ní kí n ní mi. ọba yìí tì ní ọba yìí ẹyọkùnrin jẹ. bá fẹsẹ̀ rìn díẹ̀ torí náà mọ́tò mẹ́fà ni màá rà fún ẹ. dádì mi etí tẹ etí tẹ etí tẹ dádì mi owó ti dé owó dé mi. wàá wá gba driver sí gbogbo ẹ̀ ìwọ ò ní láti wa mọ́tò wàá máa supervise ni màá tún wá ra kinní kan fún ẹ system ni wọ́n á kọ́ ẹ bó ṣe máa máa track gbogbo àwọn mọ́tò ẹ ibi tán bá wà tí driver bá ń parọ́ fún ẹ wàá sọ pé mo mọ ibi tó wà o. ètò màmá wa tíráàkà. ní wa màmá màmá tẹ ká tó ṣe yẹn ẹ o máa bá mi kọ́kọ́ wẹ́ lómi tó máa máa ṣiṣẹ́ géètì ni. Ah, ah, òní ni ó dé. Ah, o túmọ̀ pé ọ̀rọ̀ yìí máa jáde lẹ́nu tẹ́lẹ̀. má má má má wá wá lónìí ni ọ bẹ̀rẹ̀ sí ní sígìtì má bá fi ọ́ọ̀dì sí. ilé èèyàn gidi bíi tiẹ̀ àṣeṣe to crown it all kí n fi adé kí n fi dé gbogbo ẹ̀ àti wà á tọ́ ọmọ yẹn ó eh, jẹ́ kẹ́ lọ sílùú òyìnbó kẹ́yìn náà lọ́gbọ́n. ẹ títà eh, ẹ títà ṣe dájì rí. in fact àwa gan lè tẹ̀lé yín lọ. kí o bọ́ kálọ̀ gbádùn àwa padà dé máa gbálé fún yín ẹ̀ máa ṣiṣẹ́ gbogbo àmàlọ́ vote of thanks for me wait for us. I'm grateful for all you've done, Uncle Eri. Ẹ ṣé Daddy, thank you for everything. Okay, now let's pray. Father, we thank you for everything. Thank you, Lord. Miso bano oh no, bano, bano ke ke ke ke. Miso bano no, bano, bano ke ke ke. Ade miso bano. sopa y